إن الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدلل فلا هادي له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 أما بعد فيا عباد الله اتقوا الله تعالى واعلموا أن الله سبحانه وتعالى هو الذي يستحق أن يأمر وينهى لذلك قال سبحانه وتعالى يا أيها الذين آمنوا استجبوا لله ولرسوله إذا دعاكم لما يحييكم وقال سبحانه وتعالى وما كان لمؤمن ولا مؤمنا إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخير من أمرهن ومن يعس الله ورسوله فقد ضل ضلالا مبينا عباد الله إن من قضاء الله ورسوله تحريم الربا والتعامل به والمشاركة في تسهيله كلها أرمح الله ورسوله فقد وردت الآيات من كتاب الله تعالى بتحريمه وبيان الوعيد الشديد لآكله قال سبحانه وتعالى الذين يأكلون الربا لا يقومون لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل ربا وأحل الله البيع وحرم ربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون عباد الله علام أن من أعظم وعيد جاه في كتاب الله على ارتكاب معصية من كبار الذنوب وهي آكل ربا ولم يأت مثل هذا الوعيد الشديد إلا لآكل مال يتيم ظلما قال سبحانه وتعالى يا أيها الذين آمنوا لا لا تأكلوا ربا أضعافا مضاعفة واتقوا الله لعلكم تفلحون واتقوا النار التي أعدت للكافرين واتعوا الله والرسول لعلكم ترحمون قال رسول الله صلى الله عليه وسلم لعن الله هاكل ربا وموكلاه وشاهدي وكاتباه رواء أحمد وقال سبحانه وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله أدعوك فالله àlékún kí ọlọ́run orí ajẹ́njẹ́ tán ọlọ́run kó máa bá anabiwa muhammad sallallahu alayhi wa sallam. gẹ́gẹ́ bá a ti mọ̀ pé n ti ń jẹ́ ká pàṣẹ ẹ ṣèyí ẹ má ṣèyí ọwọ́ ọlọ́run ló wà àwọn ọmọ ẹdẹ ènìyàn ò lágbára láti sin tó wù wá àyàfi tí ọba tó dá wa tó sì dá àwọn nǹkan wọ̀nyí pé eléyìí ẹ ṣe eléyìí ẹ jẹ eléyìí ẹ má ṣe eléyìí ẹ má jẹ inú tí wọn máa ń jẹ kéèyàn ó jẹ ẹrú lọ́dọ̀ Ọlọ́run ẹrú gidi lọ́dọ̀ Ọlọ́run ó ní ká tẹ̀lé tó bá ní a ṣe èyí tó bá ní a máa sì ká filẹ̀ ní tó lè mú a jẹ́ ẹrú gidi nu. kódà báwùjọ táwa bá ń gbé tó bá ní nǹkan tó lọ́wọ́ bá ní ká máa ṣe yìí ká máa jẹ yìí àwùjọ yìí ní gan ni òun lẹ́jẹ̀ òun lẹ́sẹ̀ tẹ́fì jéèyàn bẹ́ẹ̀ bá jẹ́ mùsùlùmí òdodo kò ní wo tàwùjọ o tó láwùjọ tá yìí àwa náà mọ̀ pé yóò tánjọ́ kan bí ó ti tán tí ò bá dán lójú bí ó tán ìwọ tó sáà ni ó sà tán a sì lọ jábọ̀ fọlọ́ lẹ́yìn tá a bá ṣe. ló jẹ́ pé lónìí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí wọn ò wùwà gẹ́gẹ́ bí mùsùlùmí wọ́n fẹ́ máa wùwà gẹ́gẹ́ bí ọmọ àwùjọ. mùsùlùmí àwọn ò sì ní agbára kankan nítorí àmọ́ jẹ́ mú mi lélẹ́yìí alágbára kankan láti fẹ́ tó wù wá àfi tó ọba tó dá wa tó máa fẹ́ fún wa ni o èyí tí o bá ti fẹ́ fún wa àwọn ò gbọ́ fẹ́ fúnra wa. ọlọ́run bá sọnù alukuhani kẹrì láwọn ààyè tó pọ̀ láti lè fi irinlẹ̀ fún wa pé òun àtòjíṣẹ́ rẹ̀ àwọn àwọn méjèèjì lágbára ẹsẹ̀ yìí ẹ má ṣe yìí wà gbogbo ntọ́lọ́n bá sì ní ọ̀dà tánàbí bá sì ní ọ̀dà nǹkan kan méjèèjì o báwùjọ bá yín kò bá wa ló da kò da náà nù lọ́dọ̀ mùsùlùmí ọlọ́ni yá ayọ́ alladhina amanu ọlọ́ni mo pè yín tẹ́ ní imáni ẹ̀wù tó fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ó ní yá ayọ́ alladhina. amanu oni yɛ ayua nurse njɛ ɔba ti ni yɛ nurse o ti ko gbogbo yin pɔnu ɔrɔ to si ɔrɔ laka yi lɛ ba yin sɔ to ka gbogbo yin oni yɛ ayua nurse itɛkurɔ bakumu lɛbi kɔlɛ kɔkun mi nɔfisi wahida kìí sara mɔmi ní nìkan lọ́wọ́ ọba dá la tara mi kan gbogbo ɛyin yẹn ɛbɛrù ɔlọ́wọ́ ɔba. tó dá yín níbi ẹ̀mí kan ṣoṣo kílẹ̀ mí náà nàbí yìí láì àdá àmẹ́lẹ́ yìí ti ń sọ yìí ó ní yá ayúwa lẹ́dínà àmọ̀nù kọ́lá kò ní yá ayúwa káfíìrú omi àṣìwà adájú ẹ̀kọ́ àwọn káfíìrí kò kan wá nu àmẹ́lẹ́ yìí ẹni tó bá jẹ́ múmi ní ń bá wí bọ́bá jẹ́ múmi ní lóòótọ́ ọ̀lísìn dẹ́tí kọ́ ọgbọ́n tí wọ́n sọ kọ́ sì tẹ́lẹ̀ títẹ̀lé òun nìkan sì gbọ́n ni òun ló sọ di múmi lọ́dọ̀ ọlọ́run ọba kìí sáriwo ẹnu mùmíní làwa náà inú islam la dàgbà sí àwọn bàbá wòlíì ni wá kọ́dọ̀ omi kéwú bí àwa ọ̀rọ̀ kó ara rẹ̀ nu o ọlọ́run yá ayé alẹ́dínà amanu mo pè yín ní imani istajibu lillahi wa lirrasulihi idha da'akum lima yuhyikum ọlọ́run lẹ́yìn tẹ́ nígbàgbọ́ istajibu lillahi ẹ̀dá ọlọ́run lóhùn wàlí rọ́súlìhì kọ́dẹ̀ ẹ̀dójísẹ́ rẹ̀ náà lóhùn ìdẹ́ẹ̀dẹ̀ áàkùn níjọ́ tí òjísẹ́ rẹ̀ gẹ́gẹ́ bá pè yín lima yuhyikum ní tí ó sàǹfààní fún yín láyé ẹ̀dá àwọn méjì lóhùn ọlọ́run ẹ̀dá wọn lóhùn ẹ̀sìn dánábì lóhùn ọlọ́run tó sọ ń bò míì ó ní ma kana li mu'min wala mu'mina kò tọ́ fún mu'mini yálà ọkùnrin ni abóbìnrin kò tọ́ fún kí ni ó tọ́ fún idha qada Allahu wa rasuluhu amra nígbà tọ́lọ́wọ́n bá abá nabi Muhammad tó bá ti ní táwọn fẹ́ rè yálà ọlọ́run ló sọ pé tí mo fẹ́ rè abá nabi ló sọ pé tí mo fẹ́ rè kò wá jẹ́ mu'mini an yakuna lahumul khiyara kò yẹ múmi ní ọkùnrin abóbìnrin kí wọ́n wá sẹ́sà níbi ntọ́lọ́wọ́n bá lóun fẹ́ níbi ntọ́lọ́wọ́n bá ti parí iṣẹ́ lórí àbí bí tá ànábì lóun fẹ́ kò yẹ múmi ní kó sẹ́sà ń bẹ̀ pèsè kí n ṣe nàbí mọ̀ a kò yẹ múmi ní o. olùwà ni wàá máa yẹ wa rasula bí yẹn bá sì wá tó wá lóun ò gbọ́ tèmi tó takò mí yẹ wọn ọlọ́run ọba àbí ògbọ́ta nẹ́bì olúwa ní fàkọ́dídọ́là ìfínrin lẹ́pẹ́ nìyẹn ti sọnù ẹni tọ́lọ́run bá ló sọnù ló sọnù nínú tẹ́ẹ̀fù mọ̀ pé yẹn ti sọnù lélẹ́yìí kọ́ lóun fẹ́ nǹkan báyìí kí wọ́n lò fẹ́ kánẹ́bí ní báyìí ni ọ̀rìn tọ́lọ́rìn bẹ́ẹ̀ ọlọ́run ní fàkọ́dídọ́là ẹni yẹn ti sọnù dọ̀làlám ọlọ́run ní sísọnù rẹ̀ òrújú nínú àwọn pé sísọnù òrújú ó kílíà oníkẹ́ mẹ́tẹ̀lẹ́ tọ́lọ́ tani Muhammad òun ni táwọn méjì bá kọ̀ fún wa pé ká má ṣe ká ṣe wàláyé ọtí sọnù gbogbo ayé báwọn akẹ́ òun ò lé ọlọ́run lápò ara ẹnu àtàkó tiwọn àmọ́ ọba rẹ̀ fi ń yọ pé nínú àwọn ọ̀nà tí wọ́n fi ń sọnù ni pé kọ́lọ́ ni tóun fẹ́rẹ̀ kánẹ́bí ni tóun fẹ́rẹ̀ kí wọ́n ní wò fẹ́ bẹ́ẹ̀ olùsọnù lẹ́ńtọ̀n àwọn ayánu jàmá mùsùlùmí nínú ntọ́lọ́wọ́n ọba àtòjíṣẹ́ rẹ̀ tí wọ́n ti wá parí sí ẹlẹ́lẹ́rí tani táwọn ń fẹ́ rè ìṣerìbá jíjẹrìbá ṣíṣe léwọ̀ lára ntọ́lọ́wọ́n ọba àtànábì ti parí sí ẹlẹ́lẹ́rí ni wọ́n ti kọ́ fún alẹ́ ọmọ yìí wọ́n kọ́ fọkùnrin wọ́n kọ́ fọkùnrin pé àgbọ̀ rìjẹ́ rìbá kí náà pè é rìbá àwọn àbá wa wọ́n ní owó èlé owó èlé wọ́n máa ń pè àmọ́ tá a bá ní ká wo àríbà ó fẹnu ó sì kẹnu ju ká lọ pé owó èlé lọ. ẹ wá rí rìbá àtàwọn nǹkan míì tọ́lọ̀ ń lóun ṣe ní haramu fún wa bí yẹn bá dán o yóò kábàámọ̀ ó lè má sọ fún yín kó ń kábàámọ̀. ẹ̀yin sì lè mọ wo lókèrè pé kò kábàámọ̀ wàláhì ó gbogbo ẹni bá fi lè rin ojú ọ̀nà tọ́lọ́ lòun ò fẹ́ bó bá rìn láyé yìí ẹni yóò kábàámọ̀ gbẹ̀yìn ayé ẹ̀ àbí kó láàrin ayé ẹ̀ àmọ́ yóò dé bí bá láyé yóò lálẹ́ àmọ́ ọgọ́rùn èèyàn àmọ́ láyé òun ó mọ̀ ẹni tó súnmọ́ lè mọ́ mọ́ yóò mọ̀ mi riba. lára àwọn nǹkan téèyàn bá ṣe tí ó ṣàgbápò ayé àtàlìkíyàmà ni owó èlé mo ló kẹnu a padà wá sọ àwọn dájú ẹ àmọ́ kí ni wọ́n ń pè lówó èlé kí wá ṣe pé ẹni tó jẹ́ nìkan kì í ṣe ẹni tó gba rìbáùn nìkan ni ó jẹ ìyà lọ́dọ̀ ọba kọ́dà sẹ́kẹ́tìrì ẹni tẹ́ ẹ pé òun lòun dó òun lòun fọ̀n ẹ̀ lọ́wọ́ èlé ẹni òun ni iṣẹ́ burúkú ní ṣe iṣẹ́ haramu ni ẹni tí wọ́n ń ṣe sẹ́kẹ́tìrì ń bẹ̀ àbí gbogbo ọ̀nà tí yẹn fi ń kọ̀ọ̀kan wọ́n náà ń kọ̀ọ̀kan bí tẹ́sí ń ṣe rìbá ẹni òun náà pín bìyà àtẹni tó já sí wípé òun náà ń ràn wọn lọ́wọ́ lọ́nà kan àbọ̀nà méjì bó o ní iṣẹ́ yóò ṣe wà successful òun náà ṣaraka pẹ̀lú wọn bẹ́ẹ̀ òun náà pin bìyà bẹ́ẹ̀ bá níbi tó ti ń jẹ rìbá kọ́lá bẹ́ẹ̀ bá ń gbá ilẹ̀ ẹbẹ̀ yóò pin bìyà òun ilẹ̀ lèmi ń gbẹ̀ mí òjò owó èlé gbogbo yín lọ́nà àtàlẹ́bí kó pọ̀ security ibẹ̀ èmi kàn bá tiẹ̀ gan lọ́yẹ̀ kó pọ̀ security gan lọ́yẹ̀ kó pọ̀ jù wọ́n lọ jẹ́ kí wọ́n jí dúkìá wọn kó ọ̀nà kíní kọ́dà ẹni tó ń fún wọn ní tọ́rẹ́ǹtì ibi tí wọ́n ń lò fún wọn òun ló jẹ̀mí ìyá wọn ni èmi kàn fún wọn sọ́ọ̀bù kọ́mọ́kọ́mọ́ lónìí èmi kàn rẹ́ǹtì fún wọn ni èyí ó pè mbẹ́. owó èlé mo ló kẹnu àmọ́ tó ń ti bẹ́ẹ̀ èyí táwọn fojú wò lówó èlé àwọn gan rí pé nira ni àwọn kan tó wá dúró ọ̀yà ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ṣerú ẹ̀ wọ́n padà ń ṣépè fáwọn tí wọ́n ṣe kẹ́yìn náà ni èyàn ló ń wá nù nira ọwọ́lẹ̀ ìyá ní ọ̀rẹ́ thousand èyí tó fẹ́ sọ́fẹ́ yọ pọ̀lọpọ̀ nu nínú rìbá èyí ìyá ní ọ̀rẹ́ thousand àmọ́ bẹ́ẹ̀ bá dá padà ẹ fi dá fifty thousand padà ẹni tó ń sìn ní kanjú ń gbà ó ní fifty thousand ẹ wàá dá padà láàrin ọdún méjì ẹ wá gbọ́ o bẹ́ẹ̀ bá wá rí dápara lẹ́wọ̀n ọdún méjì gbogbo tó bá rí ń lé yín àbí dúkìá yín ní gbà tọ́hún nù ni a ó súnmọ́ òun ò rí san àwọn adájọ́ wọn náà tó ń sóògùn àmọ́ ẹja fi bi ògùn lẹ̀ pọ́pọ̀lọpọ̀ àwọn tí wọ́n máa ń yàwọn èèyàn lówó wọ́n tún máa ń sàṣẹ́ni tí wọ́n yá lówó kó máa rówó san tán àmọ́ ẹja fò lẹ̀ ìwọ tó ọlọpọ ọ̀rọ̀ ń gbà báyọ ọpadà wá rí mọ ọpadà wá rí mọ àwọn àmbẹ á ah, kò sí kíni yìí kò sí ẹ̀bẹ̀ wọn padà wá kó gbogbo property yẹn èmi rẹni tó jẹ pé odidi ilé rẹ̀ story building wàláhì hadin torí kó yáwó ní báńkì wọn sì gbà lọ́wọ́ rẹ̀ irú ẹni ẹ bá lọ bá nísìnyí ẹ bá ní ṣe owó èlé dáa bí ò dáa kọ́dà máa sọ pé wàláhì náà làwọn fi kó nǹkan jọ irọ́ nínú rẹ̀ ń bàjẹ́ sínú kọ́dà rẹ̀ tó jẹ́ pé ó kọ́ ilé ńláńlá three story one two three lẹ́gbẹ̀ẹ́ yà yín one two three báyìí three bedroom flat ó jẹ́ mélòó báwọn mẹ́fà kan mẹ́fà àti bá náà ó wá kọ́ bọ́sikọ́tà sẹ́yìn wàláhì àwọn tó ya owó lọ́wọ́ wọn wà tí òru wọn sàn tán ibi tó ń gangan gbé tí fi ń sáré dé gbogbo fúláàtì ni wọ́n gbà nípa pàrọ̀ à ń gbé sẹ́pẹ́lẹ́ yìí nǹkan lè mú apá tó sẹ́pẹ́ ó mú báyẹn pé ah, ilé yìí mo ti ṣe wàhálà fún o at the end of the day owó tó gbà ń bẹ̀ náà kò wúlò fún ọ eléyìí náà ń pè ní rìbá tó fojú hàn àmọ́ àwọn nǹkan tó wà ń bẹ́ ń bẹ́ lábẹ́ rìbá tó wà sásá bẹ́ẹ̀ tó sásá bẹ́ẹ̀ rẹ̀ nínú àwọn nǹkan tó sásá bẹ́ẹ̀ rẹ̀ èyí tẹ́ ń pè ní cooperative wọ́n á pè ní alájẹsẹ́kù ẹ̀yin náà pé kí alájẹsẹ́kù alájẹtán ni àjẹtán àjẹdágbèsè àwọn tí wọ́n ń ṣe wàláì wọn mọ̀ ó ní ẹnìkan mo láǹfààní àti jòkólẹ́gbẹ̀rẹ́ jọ kan èmi tiẹ̀ sùn ni àmọ́ kí ẹ̀ máa jíbọ̀ òun àti ẹnìkan wá ń sọ̀rọ̀ ẹni sì dábàá wọn wò pé ẹ mọ̀ pé ah, masha Allah ọlọ́mọ sàn lágbájá ọ̀pọ̀lọpọ̀ lẹ́yìn wò lójú tí bọ́lá ń sànù rẹ̀ lẹ́nu mi ò fi kú ní sẹ́rìn wọ́n wá ń sọ̀rọ̀ ní ọ̀rọ̀ ni mo wá jí báwọn lẹ́nu ẹ̀ òun ni chairman cooperative ọ̀hún ó ní mẹ́sì tàwọn kí wọ́n ń gùn ó sì ní isi tí wọ́n pẹ́ fáwọn èèyàn bíi mẹ́ta ha ọ̀tún àmọ̀ ló kù chairman ẹ̀ máa wọ́n rí àti ẹni chairman ẹ̀ rí o bilal hadi ẹni onísìn mo fi ọlọ́run búra àgbàwìn ni wà ó yọ ọkùn tẹ́lẹ̀ àti yẹn bá bẹ́ẹ̀ bá ronú ikùn máa fà ikùn rẹ̀ ti fà nísìn eléyìí ò ní tó máa sọ fún yín pé cooperative yóò ní àwọn lóòótọ́ ń wọ́n máa ń sọ̀yàn dẹ̀ndọ́ arin rẹ̀ ni òun ló fi jẹ́ pé islam kò ní fi ọ̀nà kò ní sọ pé kẹ́hìn máa fi kò ní sọ pé haram lélẹ́yìí àfi kó fi halal sí islam náà gbé cooperative kalẹ̀ òun là ń pè ní islamic cooperative lónìí alihamudulilayi kódà christian láwọn ministry àtàwọn iléeṣẹ́ kọ̀ọ̀kan àwọn tí wọ́n jẹ́ christian gan bẹ́ẹ̀ wọ́n padà ń jọyìn islamic cooperative torí pé òun ni the best islam ò ní gbé ọ̀nà kalẹ̀ kéèyàn bá ká bá mi láéláé ìdá mẹ́ta lẹ́yìn bíyẹn bá dá twenty thousand níbi tọ̀hún wọ́n ní àwọn fún ọ ní sixty thousand nínú sixty thousand yìí náà wọ́n wá ní wọ́n wá fi bí bẹ́ẹ̀ ten ten percent wọ́n fi lé yóò máa jẹ́ lo yóò máa sí lo ní abáwọn ọkọ̀ lọ́kùnrin kò sọ́kàn ten percent èló ló jẹun ọ̀dà wọ́n ṣàfi kankan lé sí fún un tó máa fi lé sí fún un wọ́n wá ti fún ní deadline pé ìgbà yìí lọ́sẹ̀ dá o wàláì ó lè má rí san bí o bá rí san ni bí bá tí wọ́n bọ́lá bá tí wọ́n gbèrè ara wọn wọ́n tún máa hádìí mọ́wọ́ wọ́n tún máa hádìí mọ́wọ́ ní tó sọ nàìjíríà dé gbèsè dòní rè gbèsè tí nàìjíríà jẹ́ nítorí pé owó èlékún owó èlékún Eh, ojú owó tí nàìjíríà gan já gan kò tó bá a nísìn tí o bá wá rí i ó ti filẹ̀ dúró ó ti filé tó dúró ti fi dúró àwọn òsì lójú àánú àwọn bá ta ọmọ lérí yóò padà tí ó rẹ tilẹ̀ gbẹ̀yìn náà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń ṣe bísíǹnẹ́sì lónìí ọ̀nà tó ń gbà nù wọ́n tó wá ń gbọ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ haramu ni ọ bọ́ọ̀dì ayé ọ̀jẹ̀ tàlíkìyàmà ẹ wá wo ti islamic cooperative iye tó bá yá times two rẹ̀ or times three rẹ̀ náà lọ́ọ́ sìkìnì yìí lọ́ọ́ kó dédé rẹ̀ náà lọ́ọ́ sìkìnì yìí dédé ńtọ́ ya gẹ́lẹ́ ó ń lọ sí dá padà dédé ńtọ́ ya gẹ́lẹ́ náà ń pa padà àwọn property tẹ́tẹ́ wá ti gbà lọ́wọ́ rẹ̀ ń bẹ́ẹ̀ níjọ́ tó bá tó rí sátánà ó gbé nǹkan rẹ̀ fún ọ àwọn wa ni pé àwọn wa lejú pé tọ́yà á sì tàmọ́ lérí òun ló fi jẹ́ pé Islam kò ní sọ pé ọ̀nà yìí ọ̀nà haramu ni àfi kó sí halali fún wa mẹ́ o. ṣe Islamic ní Nàìjíríà lónìí mùsùlùmí tó bá fẹ́ ṣiṣẹ́ báńkì báńkì kan ló lè tilẹ̀ ṣiṣẹ́ tí òfin ní jìyà ọlọ́wọ́n ba tá a sì rí báyìí alihamudulilayi ìkànnì tó ń bẹ ní microfinance ghana ń bẹ ní ọ̀nà kìnìún bẹ́ẹ̀ òní lẹ́yìn jais àtẹ̀yìn òní ó ti tán bẹ́ẹ̀ ṣe báńkì tọ́lá wọn bá ń gbálẹ̀ ẹ̀bẹ̀ tọ́lá wọn ti wà lára àwọn tọ́lá wọn bá ní wọ́n jẹ̀yà rìbá léyìí tá padà ká àwọn ìyá rẹ̀ tá padà ká fúnra wa lára àwọn ọ̀nà tí rìbá kó sínú lára àwọn ọ̀nà tí rìbá tún kó sí òun ni kẹ́ ẹ máa fi nǹkan tí ò jọra wọn kẹ́ ẹ máa fi tara wọn nǹkan tí ò jọra wọn kẹ́ ẹ máa fi tara wọn rìbá kó sóun náà èèyàn lè fi gold kó fi ra gold kó fi ta gold alfidda bilfidda bẹ́ẹ̀ lèyàn lè fi sílífà náà ta sílífà sọ àwọn nǹkan tó bá jọra wọn ẹ lè fi tara wọn àmọ́ tí ò bá jọra wọn tẹ́ ẹ bá ti fi ń tara wọn rìbá ti wọ̀ rìbá ti wọ̀ sọ àwọn nǹkan báyìí ó ti wá kún ayé àbí ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ òun ló fi jẹ́ pé gbogbo òwò tí wọ́n bá ti introduce sí wa pé eléyìí kọ́ra ó tún dà eléyìí náà kọ́ra ó tún dà ẹ súnmọ́ àwọn àfa o àwọn àfa sunna kí wọ́n ṣàlàyé fún yín kèé ṣe kán bá yín yẹ̀ wò kódà nú àwọn ọ̀nà tí ìbá ti wà kẹ́nìkan ní kọ́ kó wá kó hundred thousand wá àmọ́ bọ́ fi ṣòwò tá a bá bọ́ fi ṣòwò àmọ́ wá fún ọ ní twenty twenty thousand àbí ten ten thousand ní every month ọmọ gbà rìbá ti wọ̀ bó rìbá ṣe wọ̀ kò sí tó burú kọ́ ọ fún ẹnìkan lọ́wọ́ bí ọ̀rẹ́ tán àbí jù bẹ́ẹ̀ lọ kó máa fi ṣòwò kò sí tó burú nù sẹ̀ríà wọ́n náà sì lè gbà á àmọ́ ibi tí àṣìṣe ti bá ni pé kẹwa ni èrè pé èrè báyìí kẹ́ ti fẹnu kò pé tóṣù bá ti parí o èrè tó gbà rè kò sí tí ń jẹ́ bẹ́ẹ̀ nù sẹ̀ríà nítorí pé èrè tá a máa ń jẹ lérí ọjà lóṣù kì í ṣe bákan náà lóṣù yìí ẹ lè jèrè twenty thousand oṣù mi ń bọ̀ ẹ lè jèrè hundred thousand oṣù mi ti bọ̀ ẹ lè jèrè five thousand lérí owó kan náà oṣù mi tẹ̀ ti ń bọ̀ gan náà ẹ tẹ̀ ní géèrè tó sọ́ọ̀tì ni bẹ́ẹ̀ ni àbẹ́ ẹ̀kọ́ àwọn tán sówò wọ́n ti wá ọtí wá fi ṣẹ̀pẹ́ tá wọ́n máa gba ten ten thousand níjọ́ tẹ́ bá jèrè tó bá jù lọ bá ń kọ́ ọtí yàn jẹ níjọ́ tẹ́ bá jèrè tí o tó bá ń kọ́ àbí tẹ́ bá sọ́ọ̀tì ó ti yàn ọ́ jẹ Islam ò jẹ́ kẹ́nìkan mọ̀ yẹn nìkan jẹ kọ́ra èyí ó ti afẹnukọ káwọn yàrá jẹ afẹnukọ Islam ò fẹ́ dá ẹ bá fẹnukọ lérí ẹ pé bó ti wù mí náà mo lówó mi mo sì ní kọ́ fún mi tẹ́ta sùn Islam olóhùn fẹ́ bẹ́ẹ̀ kò fẹ́ kẹ́nìkan pa ẹnìkan la bẹ́ẹ̀ bá ń bá lọ bẹ́ẹ̀ ẹnìkan náà méjì padà regret nítorí pé tó bá yẹ pé ẹ sòwò èyí máa sòwò gbà wàláì làbí ní tẹ́ gbé ọjà dé ẹ bá ta gẹ̀ ní kájú owó ojú owó ni ẹni tó ṣe wàhálà wàhálà tó ń ṣeun gangan òun ni ó fara gbá ẹni tó ń lówó ni ó fara gbá sọ̀rọ̀ pé nísìnyí òun ló sì kó fún ọ bó o bá pé èyí tẹ́ gbé kalẹ̀ ni bọ́ọ̀lù ọ̀sọ̀wọ́ bọ́ọ̀lù àbọ̀ ni wa ọ̀ wá fún ni wàhálà débọ̀ náà nù so wọ́n pọ̀ bẹ́ẹ̀ wọ́n pọ̀ bẹ́ẹ̀ wọ́n pọ̀ bẹ́ẹ̀ àmọ́ ayò gbà wá láti lè máa ṣe pé eléyìí rìbá ni eléyìí rìbá ni gbogbo ń tá a bá fẹ́ ṣe tó bá ti jẹ mọ́ òwò àárà àátà ẹgbẹ́ asúnmọ́ àfa súnà kí wọ́n ṣe àlàyé rẹ̀ fún wa káwọn bá kó sí rìbá torí rìbá lónìí ó sì gba àwọn eríṣiríṣi ọ̀nà gbígbà wọlé ọ̀kan lẹ́mọ̀ẹ́mù ẹ̀mẹ̀ẹ̀mẹ̀ sẹ́gẹ́tì nísìnyí ẹ̀mẹ̀ẹ̀mẹ̀ gbàtúnṣe ọ̀pọ̀lọpọ̀ ń bá wọn bá àfà àfà sọ̀rọ̀ yìí fún ọ pé kíní yìí o haram ni kò jọ òwò ní ṣẹ̀ríà Islam wọ́n ní rọ́ni wọ́n ní rọ́ni ara ni wọ́n Nàìjíríà ara ni wọ́n Nàìjíríà àsìkò àníláwà ọ̀hán ọ̀dà nísìnyí gbàtẹ́ wàá gbọ́ tàwọn àfáà lẹ́sìn báyìí ẹ̀ sàgbákò bẹ̀ ẹ̀yin náà ti rí bọ́wọ́ jásí nísìnyí gbogbo ń ta fẹ́ ṣe tó bá ti jẹ mọ́ business afẹ́ so afẹ́ ta afẹ́ rà ẹjẹ́ lọ súnmọ́ àwọn àfáà súnà èyí tí o bá mọ̀ nù wọn kò ní sọ fún ọ pẹ̀lú agbárí yóò direct ọlọ́dọ̀ àfáà mi tó ti béèrè ni ìní ọlọ́dún àfà kọ́ lọ yẹ̀wò pẹ̀lú mi mọ̀ wọ́n gbọ́ mọ iye ọ̀rọ̀ àfà àwọn àfà súnà tí ó ní mọ̀ nípa ṣẹ̀ríà ọdún wọn ni kọ́ lọ pẹ̀lẹ́kùn òwò láyìí sóbàmù sóbàmù sì má dọ́gbọ́n ṣàlàyé rẹ̀ ó bá ti rí bẹ́ẹ̀ nìkan bá sì gbé òwò abọ́ ní kó sí àlàyé rẹ̀ yíkéyíké ẹ mọ orúkọ tẹ́ ń ṣe ẹ mọ bí tẹ́ ti ń ṣe àmọ́ àǹfààní gbogbo àwọn òwò tí wọ́n jẹ́ láti rí net online business ọ̀pọ̀lọpọ̀ haram ni kájínà sí wọ́n fi mọ́ ìtẹ́ ń pè ní èyí tó máa ń tógun ti ń jẹ́ tọ́jẹ́ nẹ́ẹ̀dì wọ́n pọ̀ lọ bẹ́ẹ̀ abiyọ́lá ọba ọba alekiyọ́lá mọ́sá fún alágbọ̀ọ́yé islam rẹ o wa sallallahu ala nabiyina muhammadin wa ala ali wa sahabi wa sallam. الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين نبينا محمد صلى الله عليه وسلم أدعوك فالله وبا عليكم قيا الله أولي أجنجة الله وما نبوة محمد صلى الله عليه وسلم gẹ́gẹ́ sí sàlàyé نبي wa níbi kútúbà alákọ̀ọ́kọ́ asàlàyé tán àti àwọn ọ̀nà tí rìbá máa ń bá wa àwọn sàlàyé ni wọn bá wọn ni a máa sọ fún wa pé ó fẹ́ jù bẹ́ẹ̀ lọ àwa tá a bá fẹ́ mọ̀ nípa rẹ̀ ẹja súnmọ́ àfa kan sàlàyé fún wa ẹ̀kejì tá a tún sàlàyé fún wa ń sókí gbogbo tó bá ti jẹ mọ́ òwò àtàárà wọ́n fi lọ wá ní orí kan ní kẹ́ bọ́ sínú rẹ̀ ẹ bọ́ sọ́dọ̀ àwọn àfa kan sàlàyé fún yékéyéké kútùbà ẹlẹ́ẹ̀kejì àá sàlàyé níwọ̀nba àwọn ewu tó wà níbi ìmọ̀jẹ̀rìbá ọlọ́run bá sọnù alukuhani kẹrì ọlọ́run ní alẹ́dínà ya kùlù na rìbá ọlọ́run ní gbogbo àwọn tí wọ́n bá ń jẹ rìbá láyé láyà kùmùnà ilá kàmá ya kùmùnà lẹ́dí ya takọ̀bátò hù ṣèitọ́ minal mas tó bá dijú àlè kìyàmà nígbà tọ́lọ́mba ni ẹ dìde tá à ń dìde nù sàárè àwọn tí wọ́n ń jẹ rìbá ẹnu tẹ́ fi dá wọn mà àgbákò tó kọ́kọ́ kó sí lálẹ́ kìámà ni pé àwọn ò ní rí bi dìde dáadáa wọ́n máa dìde gẹ́ ẹ̀mí díálì jẹ̀nu fọwọ́ bà bí ẹni tí wọ́n apá mú wọ́n máa dìde wọ́n máa dé wọn sùn látara kan jẹ rìbá ọlọ́run nígbà tí wọ́n àláyé wọ́n ké fún wọn o wọ́n ní rìbá lélẹ́yìn wọ́n ní ẹ òwò lèyí tá à ń ṣe àjẹrìbá ọlọ́run ní gbogbo ẹni tó máa ń ṣe bẹ́ẹ̀ bọ́ọ̀lù wọn ti já sí lálẹ́ kìámà nìyẹn gbogbo ẹni tí wọ́n bá sì sọ̀rọ̀ lọ́wọ́ bá fún tí yóò gbọ́ tó mú tiẹ̀ ọlọ́run fáwọlẹ́ àhíká asuhabu náà ọlọ́run ní tún wọná o hóun fi ya khalidun wọ́n sì gbèrè mbẹ́ eléyìí jẹ́ ìyà kọ́kọ́ tẹ̀lé ó fèsì fún àwọn ya alẹ́ kìámà bákan náà anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní ìyá rìbá wọ́n jura wọn lọ ìpele ìpele ni ìyá rìbá tẹ́ bá wá sí ìpele ìyá rìbá anabi ní ọ̀nà seventy three ló kó sí ló pín sí ìpele àkọ́kọ́ ìyá rẹ̀ fúyẹ́ sí ìpele ẹ̀kejì ìpele ẹ̀kejì ìyá rẹ̀ fúyẹ́ sí kẹta bó ma, máa ma ṣe máa lágbára ju àwọn lọ́nu tí ó fi dérí seventy three anabi wa ní sallallahu alayhi wa sallam èyí tó wá ìyẹn ni tó fúyẹ́ jù bóyá ìyá yìí ló fúyẹ́ jù ní yàrìbá anabi ló ṣe déédé ìyá tí ẹni bá bá ìyá rẹ̀ sùn ìyá tí ó jẹ ọmọ tó bá ìyá tó bí lọ́mọ tó bá a sùn déédé ìyá tẹ́ni wọ́n jẹ òun ni déédé ìyá yìí tó kéré jù ní yàrìbá múra sí sọgbọ́n múra sí kọ́ ní dọ̀rúrọ̀ ni toríkàlù ó ti di mú tí wàá ti di dọ̀rúrọ̀ nísìnyí kò ní lọ sọ́dọ̀ àwọn àfa tí wọ́n ṣàlàyé fún nípa dọ̀rúrọ̀ bẹ́ẹ̀ sì ni dọ̀rúrọ̀ kò sẹ́ni tó lè rí yanjú àtàwọn àfẹ́sìn àwọn àfa ar-rasikhuna fil ilm àwọn lọ́lọ́ gbé ọ̀rọ̀ dọ̀rúrọ̀ bá tẹ́ bá ní ìwọ dọ̀rúrọ̀ bọ́ tiẹ̀ lè yàtọ̀ tẹ́lẹ̀ yìí anabi muhammad sallallahu alayhi wa sallam ó náà sọ̀rọ̀ nípa rìbá ó ní làánà lọ́hùn ákìlà rìbá ọlọ́run ọba ti sẹ́bi dandan lé gbogbo ẹni tí ń jẹ rìbá ọlọ́run yọ kó nù kẹ́ ẹ̀ ọmọ kíláhù tó yẹ pé tó bá dúró pé èmi yá mo dúró fún ọ yá owó yìí ẹ fún mo yá wàṣàhídẹ́ yìí àtàwọn tó tó jẹ́rìí ẹ̀ gbogbo lọ́ọ̀yà kìí ṣe gbogbo sẹ́ni lè gbà irú eléyìí ló bá ti jẹ́ mọ́yàn rí bá lè fi lọ́ọ̀yà rí gẹ́rù eléyìí ló bá jẹ́ mùsùlùmí. wàkàtìbàhù àtẹni tí ó náà bá wọn kọ́ anabi sọ bẹ́ẹ̀ mọ́ muhammadu ló gba hadith yìí wá níparí ọlọ́run bá fún gbogbo ẹ tí ń jẹ́ rí bá olúwa fún wọn mọ̀ràn ẹ bá gbọ́ o ọlọ́ni yá ayọ́ alladhina amanu mo pè é tẹ́ ní ìmánì ittaqullaha ọlọ́ni ẹ lékún níbẹ̀ ọlọ́run ọba dáadáa o wa dharu ma baqiya mina riba ẹ gbọ́ tẹ́lẹ̀ pé rìbá ò dáa ọ̀rẹ́ sẹ́ ń gbọ́ rè ọ̀ gbọ́ tẹ́lẹ̀ pé rù nǹkan tó ń ṣe yìí náà òun náà kó sábẹ́ rìbá ọlọ́ọ̀lọ́ ọ̀sẹ̀sẹ̀ gbọ́ náà nù ọlọ́ọ̀ ní bọ́ba ikú ọ̀sẹ̀sẹ̀ gbọ́ ni èyí tó tún kù lẹ́yìn òní fagilé èyí tó kù lẹ́yìn tòní fagilé mọ́ kọ́ntínú má lórí ẹ̀ ọlọ́ọ̀ni in kuntum mu'minin tó bá yẹ pé lóòótọ́ lẹ ní mẹ́rin pẹ̀lú mi ọlọ́wọ́ba tó bá yẹ pé lóòótọ́ mú mi nínú yín kèé sí ẹnu lọ́ọ́ fi sọ. So, nínú tá a máa fi mọ̀ pé mùmínì ni ọ́ wàzẹ́rù máa bá kìíyẹ mina riba nkuntu mùmínì ibi tẹ́ ẹ bá a déhùn ni ọlọ́run ẹ stọ́pù ẹ̀ láti síbọ̀ sí ń gbọ́ lọ́wọ́ lọ. má lọ síwájú ń bẹ̀ mọ́ ibi tọ́ ọ bá a dé lọ kílí ara rẹ̀ ń kọ́lá ọba ṣiṣẹ́ ń bẹ̀ kílí ara rẹ̀ ń bẹ̀ nkuntu mùmínì báyìí pé mùmínì ni ọ́ ẹ̀ kọ́ là ń fún ọ olùwà nípa ilẹ̀ mu tẹ́ fún àlù bẹ́ẹ̀ bá wá kọ̀ tẹ́lẹ̀ tọ́pù tẹ́ bá déhùn èyí tó ṣẹṣẹ́yìn aṣàmójúkò ìfọ̀n tó pọ̀ mọ̀ àwọn bọ́ sí ń gbọ́ lónìí má kọ̀tínú mọ́ wọ́n ń lọ́mú tẹ̀fọ́n álú bẹ́ẹ̀ bá wá kọ̀ tẹ́lẹ̀ ní gbọ́n tẹ́mi lọ́wọ́ bá wá yín sọ. fahdhanu biharibim minallahi wa rasulihi bisimilá ẹ wá pìpì àbáyé ẹ máa múra ẹ máa múra ogun látọ̀dọ̀ èmi ọlọ́run ọba àtòjíṣẹ́ mi àbáyín jagun ọlọ́run ọbọ̀ jagun ọ̀hún ẹni kó wọn bọ̀ sọ́ọ́rí ìtumọ̀ kó wọn bọ̀ ni pé àìfilẹ̀ rẹ lisanu halu náà pélé yóò ní ìṣesí ahọ́n ìṣesí wọ́n ní ìṣesí sọ̀rọ̀ jẹnu lọ tó yẹ kí mo bí ọlọ́tọ́ bàbá yẹn sọ fáwọn kálẹ̀ mo bí ọlọ́tọ́ jáde nulẹ̀ o bàbá yẹn sọ wọn bàbá tó bí ọ tó wọn kálí mo bí ọ lóòótọ́ jáde ló o ẹni èyí wọn á jòkó kò jáde kí ni túmọ̀ rẹ̀ mo gbà pẹ́yìn lẹ́bí mi eléyìí wá jáde tiẹ̀ kí ni túmọ̀ rẹ̀ kẹ́ ẹ bí mi wọ́n ń lamọ̀ tẹ́ fún alu tẹ́ ẹ bá kọ̀ tẹ́ ẹ lé ní gbọ́n tí mo sọ yìí fàdánù bíi haribi minallah wa rasuli ẹ má retí ogun bàbá rẹ̀ ń tó filẹ̀ tó lòun ò kọ́ntínú mọ́ ó gbà pé òun ò lè farada ogun ọlọ́run àbẹ̀kọ́ taba ni aa èmi ma jẹ́ lọ o kò sọ́wọ́ mi o kí ìtumọ̀ rẹ̀ kọ́dà ìwọ ànábì kéré tún fa màláíkà sí ẹ mọ́ bọ̀ tún lọ sóbi tún lọ káàsọ́jà wá àwọn civil defence lọ kó wọn lọ police headquarter kọ́dà máa ń pàtó kó máa nà kó mọ́ ntọ́ nsọ́nù bilisani hal ọlọ́run sọ fún pé tọ́ bá stop ìbọ̀jà ọ̀ wá stop ńlẹ́tì jà ẹnu ọlọ́run ọba ẹ bẹ́ẹ̀ náà ṣe máa ń fẹ́ràn sí ra ẹni kọ́ falaba yìí oní ọ̀fà tiẹ̀ ẹ wá palamẹ́rẹ́ ọ̀wà parẹ́ sọpọ̀ fírànù bẹ́ẹ̀ bá fíràn sọ́nà ọba ni kó máa kọ̀ntínú ẹ wá wo nàìjíríà lónìí wa in lam taf'alu fahdhanu biharbi minallahi nàìjíríà ológun àbí ológun kò sí gbà ṣé bọ́lá máa fẹ́ bá yín jagun yóò àrí ọ̀yọ̀bọ ni kò ní yọ̀bọ̀n eléyìí náà tó lógun rìbá tá ń jẹ kúnyà tá ń jẹ nàìjíríà lónìí níjọ́ kan abáyìnlọ́wọ́ kan gbàtà fẹ́ kọ́ mọ́sálásí ìyẹnjú mọ́sálásí àwa lọ́dọ̀ ìmì àti bọ́dà kan ni lọ́dọ̀ kan náà táwọn kó lówó ni wọ́n sì fẹ́ rẹ́sìn bẹ́ẹ̀ bá rí báyìí pẹ̀lú mọ́tò rẹ̀ yóò kó sínú èsì ní ẹnà kankan kan ṣe àwa lọ alọba alọba ṣàlàyé fún un ah, ẹ da nǹkan ṣe wọn báyìí ó ní wàláhì ó ní gbogbo ọjà tí ń bẹ lọ sọ́ọ̀bù yìí agbègbè ṣe tí ń bẹ lọ́wọ́ báyìí òun ni òun ò ní kọ́bọ̀ náà tó ń ṣe yìí ó ní owó èlé ti sú òun ó ní gbogbo èyí tá à ń ṣe yìí mọ́tò tó ń wá ilé tó ń kọ́ kì í wọn ò ní jẹ́wọ́ fún yín ni ẹ̀ẹ́kan wọn wọn ń lọ nú nígboro ni o ha wọn máa ń gùn nú èsì àwọn tó ti jẹ́ ni wọ́n máa ń tà ń sọ yìí ẹ má dé bẹ́ẹ̀ ọlọ́run ọba kò lérí báyìí rí bi yàmi kò lérí fẹ́ẹ́ tí ń ṣe sí náà pé ìwọ tó ń ṣe sí náà ìlànà tẹ́fọ́ alu àdánù bí hàrìbí ni ńlá bó o bá fi sí náà ẹ̀ bọ̀ jagun ọlọ́run sọ bẹ́ẹ̀ fún yàn ọlọ́run dẹ̀ bá fi rìbá tẹ́ ẹ̀ bá fi lẹ̀ ìwọ tó ń jẹ́ àtúwọ́tọ́ ń fún yàn àtúwọ́tọ́ ń ṣiṣẹ́ ń bẹ̀ àtúwọ́tọ́ ràn án lọ́wọ́ ah, ọlọ́run ni ẹ máa regun lọ́tọ̀ fún yín bá yín jà yín bá yín jà bí ìjà ọlọ́run bá dé wà láì kò sẹ́ni tó lè gbèjà rẹ o tálẹ́ nípa ara kọ́nà ọba tó rántí sọ fún ọ tẹ́lẹ̀ ìwọ tó wáyé pé rìbá lọ fi mí lọ́ fi yí lọ́ fi sẹ̀mí dáadó báyìí o bọ́ ti ń gbọ́ báyìí o wá bọ́ ti yanjú ara rẹ bọ́ọ̀ bá wá mọ̀ bọ́ ti yanjú ara rẹ súnmọ́ àwọn àfa àwọn ni wọ́n ṣàlàyé fún ọ pé a ah, ṣebí tó bá tiẹ̀ dére ìgbésẹ̀ tó gbére ìgbésẹ̀ tó gbére àwọn lọ́sùnmọ́ ni wọ́n ṣàlàyé fún ọ tọ́lọ́ yanjú ààrẹ fún ààrẹ tó máa lọ kó sínú àwọn máa ti bí àgbákò sí bí àgbákò ni o wọ́n dẹ̀ sọ ní àwọn òfin tó tẹ̀lé eléyìí onímọ̀ràn tọ́lọ́ ọba tó gbà wá fẹ́ni tó bá fẹ́ gbọ́ mọ́ràn abiola ọba ọba aleke ọlá Allahumma inna nasaluka rizqan tayyiba allahumma inna nas'aluka rizqan tayyiba ọlọ́run abiọ́ aásìkì tó mọ́ látọ̀dọ̀ rẹ mọ́sà ṣe fún ọlọ́run aásìkì tó mọ́ mọ́sà ṣe fún wọ́n lọ́wọ́ kò kúsẹ́ tí ó mú aláyé nàìjíríà gan fẹ́ ká jẹ rìbá wọ́n lọ́wọ́ ọlọ́wọ́ mo lágbára àti jẹ rìbá mo lágbára àti gbowó èlé ọlọ́wọ́ wọ́n lápẹ́ èsì lọ gbà á dèmi náà lọ́ ọlọ́ọ̀ba síásì kí tó pọ̀ fẹ́mi náà tọ̀dọ̀ ọlọ́ọ̀ba ẹ máa fi bí ọlọ́ọ̀ba bẹ́ẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ tẹ́ ẹ bá jìnnà sí tẹ́ ẹ ṣe èyí máa fi bí ọlọ́ọ̀ba ọlágbára láti jẹ rìbá nàìjíríà àmọ́ ọlọ́run bá mo filẹ̀ nítorí tí wọ́n lọ torí pé ó ní haramu ni mo filẹ̀ ọlọ́run wá dá èmi náà ní ọ̀rọ̀ látọ̀dọ̀ rẹ kẹ́bọ̀ sí dáhùn tó dá lọ́rọ̀ aráhùn tọ́lọ̀ dá lọ́rọ̀ tó dá lọ́rọ̀ tó dá lọ́rọ̀ tó jẹ́ haram. eléyìí làwọn ṣe wa sallallahu wa ala